إن الحمد لله نحمده قالوا له سمع বিস্মি lẹ́yìn bàbá táwọn bá ní sọ̀rọ̀ náà sì ní ga àwọn èèyàn tó kún lórí lọ́wọ́ sẹ́bi ní wọn iná ẹ̀ wọ́n ti dì í. ìyọ̀nà ẹ̀ ṣẹ̀dá àkọ́kọ́ tó ń tọ́ka sí ọkọ̀ wọn. ìdá ànábì ọlọ́run musa alẹ́sìlá ọ̀sálà tó lè bá nílẹ̀ láàrin wọn ìsúná ọlọ́run lórí ilẹ̀ kó sì sẹ́ kó sì jẹ́ pé ọmọ ẹ̀dín ni ó tó nígbàgbọ́ sí pé àti ní bẹ̀rẹ̀ yìí mú ọlọ́run mú ọlọ́ pa màálù inú abala kan nú ara màálù lẹ́yìn ìgbà tí wọ́n bá pa á tán tó wọ́n fi na òun yẹn tí wọ́n bá fi nà yóò dìde wọ́n ṣe bẹ́ẹ̀ ó sì dìde ó sọ pé ọ̀pọ̀ àwọn yìí pé láyọ̀ eléyìí tó bá lórí ibi ọlọ́run bá lè fi ọlá ó ti jí àwọn ọmọ ẹgbẹ́ ayé ó sì tó pa ó sì tó pa wọn lẹ́yìn tó pa wọn ọlọ́run bá ọlá tó jí wọn ó sì tó pa wọn lẹ́yìn tó pa wọn àti ọ̀rọ̀ tó pọ̀ lórí ilé ìlànà ẹlẹ́ẹ̀kẹta táà nípa àwọn èèyàn kan tí ẹ wà nínú kan tí àjàkálẹ̀ àwọn wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ẹ ń kọ jáde wọ́n ń sá fún ibi tí ẹ ń lọ ọlọ́wà gbogbo náà wà ń bẹ̀. lẹ́yìn ìgbà ìgbàgbọ́ àwọn àdébí ọlọ́run wọ́n ní sàmúlò ní abàmúsọ̀rọ̀ ẹ̀sìkì ìlú ní inú àwọn àdébí ọlọ́run. Israel lọ́wọ́ àṣàdúrà lọ́wọ́ dáko ní ẹ padà ọlọ́run wá jí wọn padà ọlọ́run sì fún wọn wò lè fún wọn ìgbé ilé ìgbé ayé tó ṣẹlẹ̀ o. kálọ̀ ọ̀ṣọ́rọ́ ní ìbápára ayé àti two forty three ọlọ́run bá lè fi ránṣẹ́ pé alámúkàwé ilẹ̀ nílẹ̀ nínú àṣà àdúgbò ní ìyá rẹ̀ yìí wọ́n kó. إن الله له فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون ألم يلم ترى صراويني سلمني إلى الذين خرجوا من ديارهم سرورنا وما نبعي كان سمجد قولي إليه inú ìlú wọn ọjà lè kó bẹ́ẹ̀ wọ́n kò lóko táwọn sáà sì ni wọ́n gbẹ́ náà wọn pọ káàní kése ẹgbẹ ń ṣe fún wa wàlá iná àgbáwọ̀ náà ṣe láàyè ṣòro gbé ìtọ́pọ̀ nínú àwọn èèyàn wọn ọmọ adúgbò bọ́lọ̀ inú àgbá ṣe pé láyé àwòrán lọ́la ìtọ́pọ̀ nínú àwọn èèyàn kò sí náà. ọlọ́ọ̀bá ìgbọ́lá ọ̀sọ̀kọ́ tó wà fún ìlú fóònù wọ́n pọ̀ kan ní sí ẹgbẹgbẹ̀rún ni wọ́n ọ̀sọ̀kọ́ tó yóò ká wọn. àwọn onímọ̀ mi ṣe ṣùgbọ́n tá a fẹ́ ló bẹ̀ kí ọlọ́run bá wa olúwo fún so àti alifu àti ala, àti olúwo so olúwo àti àlá dákùn ló lé wọn alifu apákàtà wọn sọ pé ìtumọ̀ ẹni pé wọn kò tẹ́lẹ̀ kú wọn ti bá bẹ̀ sára tẹ́lẹ̀ tí wọn kú bẹ́ẹ̀ nígbà wọn bá rí pé àjàkálẹ̀ àrùn wọn bá kọ́ àwọn onímọ̀ mi sọ ànábì wọn lọ́sọ̀ fún akókò wọn ṣe jihad lórí ọ̀nà ọ̀dọ́rọ̀ láti gbógun ti àwọn tí wọn nígbàgbọ́ wọn bá wọn kó ní olùgbé láyé òkúrú rẹ o tí wọn wà sáńdà ọlọ́wọ́ ayé mu ju ibi ẹwà náà ẹ máa kú sílẹ̀. àwọn onímọ̀ mi gbà wá ìgbé ọbẹ̀ nínú àwọn ìjọba ní ìsọ̀rọ̀ ayé àwọn ọmọ Israẹl àwọn àsìkò kan bẹ ní ọdún tó ti pé wàhálà máa ń bá wọn nínú kò ní í sóúnjẹ omi òkèlè àwọn ọmọ sàwọn èèyàn àwọn tí wọn wá kápò tí wọn lókun tí wọn lówó lọ tí wọn nípò àwọn sàkó ní olùdáàbò wọn lọ lọ ìlú lórí torí pé àwọn èèyàn ó lásìkò àsìkò yẹn. nígbà tí wọ́n bá fi dé orí bá àwọn èèyàn kan kú àwọn èèyàn kan sẹ́kù àwọn tí wọ́n wá sẹ́kù àwọn tí wọ́n wá ti àwọn tí wọ́n wá dé wọn táwọn bá lọ dúró tì wọ́n ní báwọn ẹ̀yà ti kú rẹ̀ àwọn tí wọ́n wá sẹ́kù pẹ̀lú àwọn tó sẹ́kù náà pẹ̀lú àwọn ọ̀nà ọ̀jẹ̀ ìyàwó náà nígbà tí wọ́n náà pa wọn táwọn ilé ìbá ti ṣe tẹ́lẹ̀ máa fẹ́ jáde nígbà mi àwọn tó gbé nígbà tí wọ́n jáde nígbà wọn yìí nígbà tó lóbi ìdébáyìí gbogbo wọn ẹni tí rọ́jà lè gbóòórùn gbogbo náà ṣe rọ́ọ̀mù náà. ọlọ́pàá pé aláǹtà ilẹ̀ lẹ́ni iná sàràjú omi ń bí yá ibi wà fún olówó ní àbábà ìmọ̀ fàkọ́ọ̀lá làwọn àwọn tó tó má àyà ọ̀wọ́ ayé àwọn èèyàn tó gbé wọn jáde kúrò nù tí wọ́n sọ́ra fún ọ̀bẹ kúkú ọlọ́pàá ثم أحياهم lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́dọ̀ ọba àlekè ọlá ló tún wá jí wọn dìde eléyìí ṣe ẹ̀yìn ọjọ́ ẹ̀yìn ọdún gbọ́ọ́rọ́ tí wọ́n ti kú lọ́dọ̀ ọba àlekè ọlá ló tún wá jí wọn dìde apáta náà àwọn yìí bàbá mi sọlọ́ wa fi gbé wa fi gbé àgbọ̀dọ̀ náà sábú pé sọ́nù wáyà mi kò ní kí n dájú kọ́ ọ́ tà lẹ́yìn ìdẹ́gbẹ̀rún lọ́wọ́ náà mi nìyẹn fàyè ń dá òkú mọ́lá èyí kò ń ikú bẹ́ẹ̀ sáfún yẹ ọkọ̀ wá báyìí táyà pé torí ikú ló fi tíráàmù ikú tí ọ wà ní sí ẹ̀rọ gbogbo ẹni wá tíráàmù nìkan ní ọkùnrin àbò tíráàmù lọ́ba gbọ́. ẹsẹ̀ lónìí láti ẹ̀kọ́ tó bá rẹ̀. ọ̀tara yẹn jẹ sọ̀rọ̀ yẹn tó rìn jìnnà pé ìrẹ̀lẹ̀ orí rẹ̀ náà ní bá tiẹ̀. kò lè nà lọ́ọ̀tà lẹ́ni ìtẹ̀bẹ̀rù ọ̀nà mímú fàyínà òkú mọ́lá ikú tẹ̀sán fún àti ń bọ̀ wá báyìí nìyí bẹ́ẹ̀tìlẹ̀ ẹ̀họ́ tó bẹ́ẹ̀tìlẹ̀ bẹ́ẹ̀tìlẹ̀ sáré tó ntí ń bọ̀ wá báyìí ní ikú ọmọ ayé kọ́mọ àsìkò kọ́mọ ìgbà kọ́mọ dórí kọ́mọ owó kọ́mọ àìsàn àìmọye ń táìsàn ń ṣe lọ́yẹ pé dídájú rẹ̀ bá sọ owó ti dáṣẹ̀ kò sì torí ẹ̀ dáṣẹ̀ ẹ̀ tí tọ́ àwọn kẹ́ńtọ́ bí ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ lọ́kọ̀ọ̀kan ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run. فإنهم ملاقيكم ọ̀rọ̀ bàbá yìí. ibi ọba sá lọ tọ́lọ̀ bá níbẹ̀ kú rẹ wà ọ sá lọ ojú kú ìjọba ọ̀nà. gbọ́dọ̀ kó bẹ́yà sí sálọ rẹ ni yọ wà lá òkú lọ́wọ́. tọ́ ọba sì sá lọ lórí ikú tí kú rẹ ọba sí mbẹ̀ ó tún padà wá síbi tí kú rẹ wà ní. torí wọn lọ́wọ́ àdékọ́yà sọ pé ìnáwó láṣẹ ìkàlà bí ó padà gbogbo nǹkan pátá làwọn ọlọ́run ti kò lù sí. ó ti gbèsè sí tí ó ṣokùnfà rẹ̀ ọlọ́run ti mọ̀ á àsìkò tí ọjọ́ ọlọ́run ti mọ̀ ọ́ sì ti kọ́ lẹ̀. àwọn èèyàn sáfúkú ọlọ́run pàpọ̀ wá pa wọn àjíǹde lọ́lọ́run bí wọn ó fi ń sọ wọn pé àjíǹde tàbí àmì náà ń bẹ̀rẹ̀ yọ̀ọ́ bí nìbọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹta nìyẹn lọ́lọ́sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àná ìṣẹ̀lẹ̀ lẹ́kẹrin nínú Qur'an ọbẹ̀ Suratul Baqara náà àyà 259 tọ́lọ̀ ń sọ nípa ẹnìkan tó kọjá lábúléko kan tọ́jú abúléko gbogbo àjà tí ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tó wọlé ntọ́ba fún àjà tó wọlé wọ́n fúnra rẹ̀ kí ìdènà lé lọ tọ́ba ti rí náà gbé ló ti kẹ́rù ó tó lò ó ti bàjẹ́ lọ́wọ́ á ṣe mọ̀ sí mọ̀ pé àà abẹ́ gbogbo awolẹ́kùn lọ́wọ́ ti di awo yìí àwọn èèyàn lọ́wọ́ tuntun lọ yìí kódà gbogbo dábàá wọn kò sí mọ́ gbogbo ilé wọn gan-an kó ti kó ti lára àbí àgbègbè náà lọ́dún tó wọ́yìí ṣe ọ àwùjọ gbọ́dọ̀ ọlọ́run bá a jẹ́ àwọn ẹ̀yà ìdíje ọlọ́run á ní kò náà kú fún ọgọ́rùn lẹ́gbàá náà lọ́dún wa jẹ́ wà nínú ọlọ́run tó wà lọ́kọ̀ rà yìí sura tó lọ́kọ̀ rà ayà tó rà fìfì náà yìí ọlọ́pàá ní jọlá sọ pé àwọn kẹlẹ̀ ní máa rọ̀ àlà ọ̀yà tí wọ́n yà káwíyà tó ní àlà òwúṣìhá قال أنا يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام الجنة وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير الله عليك يا الله nípa ìdí ọlọ́run wà níbi ọlá ọlọ́wà ní àwòkálẹ̀ ní márùn-ún àlà ọ̀rìyá ti wáyé àfà òyà tó ní àlà àwòṣe ha àpèjúwe tá a tún lè mú wá nípa pé alágbára lọ́lọ́run ló di ẹ̀dá níbi òun náà ni ẹni tó lè kọjá ní abúlé kankan wáyé àfà òyà tó ní àlà àwòṣe ha abúlé tó gbogbo àjà àbẹ̀tọ́ fún abẹ́rẹ́ tó قال أنا يحيي هذه الله بعد موتها lọ́bàá sọ fún ha ìgbà wo ni ọlọ́ọ̀bá òkú wá jí àwọn ẹ̀dá yìí àwọn kan ti kú sáájú wọn àwọn kan ó dúdú lẹ́yìn wọn àwọn kan ní ẹ̀ dúdú dà lẹ́yìn ìgbà wo lọ́wọ́ tó wá jí wọn bá a máa ta òun lọ àwọn ìdáta hàn ọlọ́wọ́ á ní kó náà ó kú kúlù fún ọgbọ́n ọdún gbáko tó ń bá bàtà lẹ́yìn ìgbàdá lọ́wọ́ wá dìdìde paul ọlọ́ọ̀bà àlejò wa ń bá wọn sọ pé káwọn dàbí ìgbà wọn dàbí ìgbéyà wọn àwọn bá ń tẹ̀yà o. ọjọ́ mélòó ti lò rí à ó ní kò lè ti jọjọ́ kan náà làbẹ́ kò kẹ́ jọjọ́ kan náà ọmọ ẹ̀dẹ́ nìyẹn tó bá sùn lọ́mọ bí ìlú ayé lọ́mọ bí ìjọba ìjọba sùn tó bá jí lọ́mọ bí ọjọ́ kejì yóò rò pé lọ́dún méjì wà lọ́ẹ̀ náà ní bọ̀ yìí. àbọ̀dọ̀ jí lẹ́yìn iṣẹ́ ìjọ kejì yóò dé àìlẹ́yìn mọ́lúù náà ló ń sùn àwọn tí ẹ ń wò tí ẹ ti mèémèémèé tí ẹ ti ń gbé káàkiri ìgbà àkọ̀mọ̀dáwọ̀ àwọn pé kọ̀mọ̀dáwọ̀ àwọn wà wọ̀ ìgbà látàná látàná látàná látàná ló tuntun abẹ́ <laughs> ìtòbi ọlọ́wọ́ ìjọba àgbàlagbà tó bá nínú ìjọba ìyá ọmọ pé ọlọ́run bá àlejò ọlọ́run tó tóbi jù ẹ̀ńtọ́ náà láti ìwé yọ lọ ní lọ ọlọ́gbà ìpín ìrántí dáadáa mọ̀ ní ọlọ́gbà ìwé ọjọ́ mẹ́la táwọn ọmọ mẹ́ta àwọn yẹn wọ́n sọ fún àwọn ọmọ ìyá ọjọ́ ọ̀ ọ̀ tó wá tọ́jú padà gbà èdè pẹ́ mi lọ ṣùgbọ́n ọmọ kàkà ẹlòmí àwọn ọlọ́dún ẹlòmí àwọn ọlọ́dún yíyà tẹ́mi rẹ̀ ní sídùs ní ó sì máa ń kó dìbò gbèsè ẹni bí ọlọ́run ti gbé ìgbẹ́ náà ní ọba rẹ̀ ní ìgbẹ́ ọlọ́run kò rárá ilé ìwé wọlé wà ọlọ́run fi kó alẹ́ pọ̀ ní. ọlọ́run ní kí ọkùnrin yòókù ó sì kú fún ọgọ́rùn-ún ọdún tó ń bá dára kà lẹ́yìn ìgbà náà lọ́lọ́wọ́ wá bí dé kọ́ọ́lá kámúlábí wọ́n ní ọlọ́run wá sọ pé ọdún bàbá mi ló ti lò bí ó ní kọ́ọ́lá one hundred years létí ẹgbẹ̀rún ọgọ́rùn-ún mi one hundred years lọ́wọ́ tí ló bí ọlọ́ọ̀bà àlejòlá wà fẹ́ ṣàkàwé fún ògùn tó tó tọrọ yìí. Fàkúrí làákùrá níkà wàṣàrọ̀ níkà lábíyà tásánná wóúnjẹ rẹ tó gbé lọ́wọ́ jọ́kìlì àná. Wọ̀n kan mímu tó gbé lọ́wọ́ jọ́kìlì àná láwọn yíyá ta sanna torí pé òyìnbó padà rárá ẹ̀rí pé ọ̀tún òtún ìpàdé nù. Tẹ̀lé pé ìjọba wo ni yóò gbà á bóòlù ọ̀rọ̀ sí ajẹ́ bóòlù ọ̀rọ̀ sí ajẹ́ pé à òun ò òun ò tí ì pẹ̀lú náà lò tó ń sọ náà nìyí. Wà á kú ní ilà ìnáyà ní káwá ní tẹ̀lé àdáká. kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ tó gùn níjọ́ kìíní àná wàlídẹ́jẹ́ alága ayẹta lè nà àwọn náà máa lè jọlá afẹ́jẹ́pọ̀ ọjẹ́ àmì fáwọn ọmọ ẹ̀dá ènìyàn ni làbí síbẹ̀ àmì kíni àmì wípé àdìdè bẹ ikú ọ̀nà ọ̀dọ̀fẹ́ sọ fún ìgbà ọ̀rọ̀ tó tó dáwọn lé ọ̀wọ́ ayé wọn sọ fún ìdíjọ́ ọlọ́ọ̀bà lè àwọn ọmọ ẹ̀mí lọ àtìmọ́ ẹ̀jìyàn Ibn Abbas ọlọ́pọ̀lọpọ̀ ọlọ́pọ̀ sàmúgbò fún onígbé mọ̀tọ́lọ́ ń ṣe òun náà ní wípé arákùnrin nígbà tí ó fi tọ́lọ́ fi gbẹ̀mí rẹ̀ ó ti wà fọ́tì yíyà ó sì ní ọmọ tó fi lẹ̀ tọ́jẹ́ pé òun tiẹ̀ òun ti wà ní ọmọ ogún ọdún nígbà tó lọ́wọ́ bá jí padà ó jí di ọmọ ọgbọ́n sí yíyá sí padà bó ṣe kú nígbà tí ó wọ́n lọ lọ láyé ti dá para rẹ̀ tó ní ìwọ́n sọ fún abẹ́rẹ́ kan bẹ́ẹ̀ ní jẹ́ báyìí kankan pé kódà ọmọ rẹ̀ ó sì wà láyé nígbà tó ọmọ dé báyìí wọ́n ti ó dìbí bàbá lọ ó ti wọ́n twenty years sẹ́ni <laughs> pé màá يفعل في المعروف ما يشاء وحكمه سرا أضرا انتبه ولو نسيب بعدين ولو ولنجعلك آية للناس قل بعد وعمل الله لا يعوينا وانظر إلى العظام ويجنو كتكتيرك kẹ́yìfà tùsí zọra tá a ṣẹ̀ṣẹ̀ ń gbé ìdílé padà tá a ń gbé ìdílé padà eégún ó ti jẹrà àbálẹ̀ ó ti jẹun sẹ́ẹ̀mà pé inú tí ń tètè jẹrà láàrin tẹ́tẹ́tẹ́tẹ́ àti oúnjẹ oúnjẹ ní ọ̀gbọ̀n tó ń jẹrà ọlọ́wọ́ ayélujára yìí tètè jẹrà ó mìíràn tètè tọ́ ètò ọ̀gbọ̀n tó jẹrà lọ́sọ̀kọ̀ tó gbọ́n jẹrà إنما أمرنا لشيء إذا أردنا أن نقول له كن فيكون ìṣe ọlọ́run bá fẹ́ kí nǹkan ṣe yọ pàṣẹ ni àtẹ̀wọ́ sì wà ọ̀rọ̀. ثم نكسوها لحما àwọn egun kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ń dìde lójú rẹ̀ ọlọ́run sì ní kí ẹ̀rọ máa sopọ̀ mọ́. فلما ìmọ̀lẹ́bí kọ́lá àlámù àgbàgbà àlàáfó lè ṣe nǹkanì. olùtúwá yé mi dáadáa báyìí bí ọ̀nà ọba àdékọ́lá ó ní kápá lórí gbogbo tó bá gbòòrò láti ṣe. tó ṣe wípé àjíǹde jẹ́ kan bẹ́ẹ̀ ni o èso nìkan lè ṣe ọ̀rọ̀. وعد قال أعلم أن الله على كل شيء قدير قل متوامى lámàdájú ó ti yé yékéyéké pé ọlọ́ọ̀bà adékẹ́ọ́lá ó ní ìkàbá lórí gbogbo nǹkan pátápátá tó bá ti ń gbèrò láti ṣe. apáta ń mú àwọn ọmọ sọ ewé bẹ́ẹ̀tù mọ́kìlìs ńlẹ̀ ìyẹn ti jáde nígbà náà. kótó tó wá padà bẹ̀ kótó wá jù á ẹni mọ̀rẹ́ nígbà tó ń sàlàyé ara rẹ̀ tó ń sọ̀rọ̀ ara rẹ̀ àwọn bàbá àwọn ọmọ sọ̀rọ̀ ikú ti rìn jáde kúrò nínú ìlú ti wẹ́ẹ́ lọ́sẹ̀ wa sàlàyé ayé pé tọ́mọ̀ sẹlẹ̀ tọ́mọ̀ sẹlẹ̀ tọ́mọ̀ sẹlẹ̀ apáta tó gbà níbi ọlọ́run ti ń pè ní ọ̀sẹ̀ yìí tó náà ní tọ́m sẹlẹ̀ sí i àwọn ní ìsísọ mi ṣùgbọ́n ẹ bá ti sọ pé ìwé ẹ kíra wa ti ti Kùránì ntí ó wúlò fún wa lásán ni máa ń sọ ntaasẹ máa fà lọ́tọ̀ fà lọ́sì wọ́n gbé wọn ní wọn kankan kan kọ́ máa wà láàrin ọ̀nà ìyẹn ọ̀rẹ́ lẹ́yìn. nígbà sọ pé àdáyé rí àti ìlà ọ̀gá àdàmọ̀ ti hà ètò ń béèrè fún ní ìṣesí bọ́lá ọ̀hún sì jì èyí ṣe ni pé ọkà òun gbàgbà ti jẹ́ pé ànábì ọlọ́run láti ànábì ọlọ́run ní ìtakọ̀ àjíǹde ṣùgbọ́n ìṣesí practical experience òun ò tí ì rí ó lè jù máa dùn yẹn iná ìjọ ọlọ́ọ̀bà àlejòlá tó fi rìnlẹ̀ fún wa yí pé àní àjíǹde ń bẹ ọlọ́ọ̀bà àlejòlá ti pa àwọn kan nílé ayé yìí pé ìfòjúmọ́ padà. ẹlẹ́ẹ̀ka àwọn oníṣòwò bá kọ́ra náà lọ́wọ́ títúwọ̀ sí pé ọ̀rọ̀ ọpọlọ ń pa àwọn ọmọ oṣù tí wọ́n dìde àlìmáàmù ní bẹ́lẹ́sọ́rọ́ bá kọ́ra tọ́lọ̀ ti sọ ẹlẹ́ẹ̀ka àwọn orí inú sọ́rọ́ bá kọ́ra àyà two hundred and sixty nípa ìtàn anábì Ibrahim alayhi salatu wa salam tó ní abéèrè lọ́dọ̀ ọlọ́run pọ̀tàkùn àdínde ọlọ́jẹ́ kò tiẹ̀ rí ọlọ́wà dàbí rẹ̀ pé tó sì ní tó sì ní gbọ́ bá fẹ́ rí ṣùgbọ́n ìjọ ṣẹlẹ̀ láyé kí á hàn ọlọ́run nìkan náà yóò ṣe jẹ́ àti wọn bá tí òjò ọ̀tọ̀ ọ̀la àìsàn àbọ̀ ọ̀tọ̀ ṣùgbọ́n gbogbo àwọn kan ìyọ́nà wa fi ń ṣàkàwé fájì dé bẹ́ẹ̀ nínú bá kọ́ra àyà tó wọ́n sixty ọlọ́run sọ pé wàyí ti kọ́ ọ̀la ìlọrọ ní rọ́bì àmì kéyìn fàtòrì yìí mọ́ ọ̀gá kọ́ọ̀lá kọ́ọ̀lá ọlọ́run tó mi kọ́ọ̀lá bàlá bàlá kì í yàtúmọ̀ yìí nà kàlùmí kọ́ọ̀lá bàtú àrùbàtà mi nà tọ́yì fàṣọlù nà ilé ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتين يأتينك سعيا ṣùgbọ́n bó ṣe jó jẹun kan bẹ́ẹ̀ fọwọ́dà wọn tó mi. ọlọ́ọ̀bà àdìgbọ́lá sọ pé wọ́n ìgbọ́ ní tó onígbàgbọ́ sí i fọwọ́dà bàdá wọn àti ìrìyẹ fún iná pàlùbí. oníkòrí bẹ́ẹ̀ ìwọ ọlọ́run onígbàgbọ́ sí i ṣùgbọ́n kí ọkàn àwọn ò lè balẹ̀ torí ìròyìn kò tó kí bàbá mojú wa òun ti nígbàgbọ́ sí ṣùgbọ́n nígbà tó bá rí níṣì n ó lè tún rí ẹnu sọ̀rọ̀ lórí dáwà dáwà ń bẹ lọ́jọ́ pé yọ̀mọ̀ pé ọlọ́run wípé ànábì wípé kọ́ wá jẹ́ pé tí wípé òun gan náà tó ṣẹlẹ̀ sí ọ nígbà tó ọba tó máa sọ yóò yà yóò tó ti bẹ́tà bí mo ṣe ń sọ tẹ́lẹ̀ lọ torí ti ní pàǹkà ìsúlẹ̀ ayé ẹ̀fọ́ torí ẹ̀ láti ta ko ìtẹ́nu àwọn àgbàlagbà ó ní káwọn ọmọ wa ṣe àdúgbò yìí náà wọ́n fẹ́ ṣe òní máa dẹ́kun sí ní àwọn agbájú ọkùnrin tó gbé ọjọ́ wọn ló lè wúlò wúlò bí ọlọ́gbà púpọ̀ rẹ̀. ọmọ tí méje ní igbó ó ti máa ń tọ́wá sí láyé wèé lé pé ọmọ ọ̀rọ̀ náà ti dẹ̀ sí ní. ọdún tí a ti ka kúrájì pẹ̀lú ti ṣe tán yẹn yẹn nígbà náà wà lọ. tẹ̀sí ni kò hàn ìbá tẹ̀ náà kíkèsí lẹ́nu òdèdè láwọn ẹ̀ ọ̀rọ̀ làwọn ọmọ rẹ̀ ẹ́ láì bá náà bá nígbà láì bá náà bá nígbà láì bá náà bá nígbà àìsí lọ́bí owó ọdún àwọn náà fourteen fifteen sixteen seventeen eighteen àbẹ́ ẹ̀kọ́ a ti wà lórí máàlìkì ìyá ọmọ ìdíyẹ ẹ wá lọ́wọ́ lórí èdè ó ti wọ́n tẹ̀sí ó tó wá ṣe kó fẹ́ wòlíwọ́n kó ti graduate bẹ́ẹ̀ bá tiẹ̀ mú máwọn tó gíráduwétì ó sì tún bẹ́ẹ̀ kà àwọn olùkà tẹ̀sí ni ó ti kà ẹ̀mí yẹn máa ka tẹ̀sí náà tẹ̀lé lọ́nà tó ká ìta kọ̀ lábẹ́ àkọ́rọ́ àwọn tó bá ti ka kọ̀rọ́ àwọn sẹ́yìn gbè là ní ẹ̀dẹ̀ náà lọ ọ̀rọ̀ àwọn olùkà náà tẹ̀lé náà lọ èyí tó bá fẹ́ ka gbogbo ẹ̀ bá ti ka díẹ̀ bẹ́ẹ̀ náà ó ti ka kọ̀rọ́ àwọn náà lọ́wọ́ ti tẹ̀sí nínú ìkọ̀ọ̀bá àti ìdíni tí wọ́n tún. Mẹ̀ká àfojúlé lè tẹ́lá lọ́dún tí ọmọ ọmọ ọmọ ọdún ọmọ ogun ọtún ní alágbára ẹ àwọn àgbàlagbà tí wọn tẹ̀ sí ìdáadáa ní ìwà tó kún ní ìwà tó gbígbà gbígbà ló bí ọ̀tá àgbàdo. anabi ibrahim alayhi salatu wa salam olùyọ ọlọ́run alìní kéwà tó níbi ìrìnà ọta fìhàn mí ìṣesí bó ṣe dí òkú kọ́ ọ́ ọ́ gbé ọlọ́ni tí ọ̀wá nígbà gbọ́ ní kọ́ọ̀lá gbala ọ̀la ìlú ẹ̀kọ́ yìí nà pàlùbí onírara onígbàgbọ́ ìgbọ́kọ̀ọ̀kan mi ò lè balẹ̀ ní ọ̀gbọ́n sọ pé lóòrò ìbẹ̀rẹ̀ ni ànábì ìbúrọ̀lá lè gba àlùkọ́lá ànábì ọlọ́run ìgbà yóò lọ lọ́wọ́ bá mú yẹn fẹ́ ní ànábì ọlọ́run ọkàn tó bá dá nínú àwọn tí wọ́n jọ ń lùgbà lọ́wọ́ sílẹ̀ ànábì ọ̀sán sálàmù jáàmù lè ní mo dáàbò sí ìyàwó mi èmi mo bẹ̀rù ọlọ́run bá jù ó ti sọ láàyè mi àṣà mi ìlànà ọ̀pọ̀ ọ̀dà èmi mo bẹ̀rù ọlọ́run gbogbo yín lọ ọkọ̀ tó bá dáàbò lọ́lọ́run sì dẹ́ẹ̀ tí ó di àdìsí ọlọ́run torí pé ìmọ̀lẹ̀ ní pọ̀ láti sọ́mọ̀ jìbìrì àdéṣọ́lá sọ̀rọ̀ ọkọ̀ tó bá lágbára nípa àti gba ìmọ̀lẹ̀ yẹn lọ́lọ́run sì rẹ̀ علمه شديد القوى ذو مرة فاستوى إبراهيم sí Jibril kìí ṣe ẹ̀dá kan tiẹ̀tiẹ̀ ìmọ̀ tí ń bọ̀ kìí ṣe mọ̀ tiẹ̀tiẹ̀. ọlọ́ni wá sọ ádámù ọgbà wú dáa ẹ̀gbọ́n èyí tí wọ́n fẹ́ lò ní fàdámù nàìjíríà wọ azimẹ́ ẹ̀tí rántí anabi ibrahim anabi adam alayhi salatu wa salam bó ṣe jẹ́ kó jẹ́ anabi ọlọ́run ọlọ́run sọ pé ìtì ń jẹ́ azimu ààrí fún ààrí fún ìpinnu ẹ̀mí tó le tẹ́ bá ń ka ó lè azimu anabi adam alayhi salatu wa salam kò sí ọlọ́run ni wọn lakọ́lé àdìmí náà ilá kọ́bílù fánàsíyà wàlàmúnà ìdílàwò àzìmá ìlọ́bẹ̀lò. Oníṣòro àtùkọ̀ wa, ọlọ́dà àwọn ọlọ́run akúti sọ̀rọ̀ àsọ́ọ̀lẹ̀ fún Ádámù tẹ́lẹ̀, wọ́n jẹ́ ń bí èso ìlú jẹ́ ń bẹ́ẹ̀ gbàgbé sí wàlàmúnà ìdílàwò àzìmá ìpínlẹ̀ ẹ̀mí tó lé àrùn Ádámù lórí ọ̀rọ̀. Ẹ̀ nípa ẹ̀mí ẹ̀mí tó ìlọ́nà ọmọ rẹ̀ ń sẹ́ ẹni tó nípinnu ẹ̀mí tó le ló lè rẹ́sì ìsìláàmù tó ìwọ́n kó ṣe sú ẹ̀sù ẹ̀ táwọn kan kọ̀ bí jẹ́ kọ́ ló ti wà confused kó ti lọ ó ti sẹ̀sẹ̀ ó ti gbàgbọ́ bá ní ìpinnu ẹ̀mí tó le lórí òdodo ìgbà náà ló tó lè rẹ́sì ṣe kọ́ ló kó fún wa ní ìpinnu ẹ̀mí tó le lórí òdodo ọmọ fà lórí ìbàjẹ́ o. ọlọ́run bá lè dọ́lá ọwọ́ sọ fún àgbẹ̀bí Ibrahim nínú ayà yìí kọ́ lábàbúdé arba'atan min at-tayr ẹ̀yẹ bẹ́ẹ̀ ni ọlọ́run ọlọ́run bá láti fi lọ wá ẹ̀yẹ oríṣi mẹ́rin irú ẹ̀yẹ wo ni ọlọ́run ìgbọ́lọ́mọ àwọn ọdẹ òfin sọ̀rọ̀ oríṣiríṣi àbí ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dùn àtúntẹ̀ẹ́ fasoro na ilé wọ àwọn ẹyẹ mọmọra kọ kóró wọn kọ tòmọdé ayára olùlí dabalẹ nínú wọn na yusa ńgbà bá rú kọ náà tó mí sẹ o ti bá wọn o ti wá gun ọlọ́rọ̀ wọn wá o ti wá abala kọ̀ọ̀kan lọ fi sí àwọn orí òkè orí òkè mélòó ló àwọn kan ní mẹ́rin àwọn kan ní mẹ́fà gbọ́dọ̀ wà ní kí láyé kí lọ́sọ̀ ọ̀sọ̀ yẹ. ntọ́lá sọ fún mi pé tó mẹ́jẹ aláàlá kò lè jábà lẹ́mí òun nàìjíríà lórí òkè kọ̀ọ̀kan omi ìjọ ìpín lára ẹyẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sọtọ́wájú mẹ́rin yẹn náà ló súnmọ́jú ṣùgbọ́n lórí mẹ́rin ìpín ara ẹyẹ kọ̀ọ̀kan ọ̀bẹ̀ẹ́bẹ̀ tó mọ̀jẹ̀ òun náà wàá gbé wọn ẹyẹ kanakana mo pè ọ́ ẹyẹ adìẹ mo pè ọ́ ẹyẹ lágbájá máa wá pè wọ́n lọ́wọ́ kan yá ti nàka sàáyà wọ́n máa wá sọ̀rọ̀ rẹ ní ẹni pọ̀ sẹ̀sẹ̀ tó sáré wọ̀ anabi ibrahim alayhi salatu wa salam ó sì ṣe bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ ọlọ́sìn wàhálà anamọ́ha azizun hakim lọ́mọ pé ọlọ́ọ̀ba ọba tí agbára rẹ̀ tí ó sẹ́yìn lọ́dún lórí ẹ̀mí nínú sùnmọ́tì bẹ́ẹ̀ wọ́n azizun nìyẹn àzízù àtìmọ̀ ẹ̀dẹ́ ìtí òṣìlú ẹ̀ ọlọ́ọ̀bá ọba tó wọ́n ní tí òṣìlú ẹ̀ àkíyé mọ́n ọba ọ̀dọ̀ tó sí ni ọlọ́ọ̀lẹ́ pé pa kí n fi mú báyà fún mi ní ní jí ṣùgbọ́n ọlọ́ọ̀lẹ́ tí wọ́n béèrè wọ́n náà wá sí ìgbìyànjú ó ti dààmú lórí ẹ̀ eléyìí ó sì kéré àti dáadáa àti gbogbo ẹ̀dá bá tilẹ̀ ká wà nù sáré kódà kí wọ́n sì èèyàn ẹ̀mọ́yé pọ̀ sínú ní ojú lọ́nà ọmọ akú jìjì ẹ̀rọ lọ́nà. eléyìí ni àyà ẹlẹ́ẹ̀ka àwọn sọ́ọ̀tù bàkọ́rà tọ́lọ̀ fi sọ fún ayé pé àṣì àwọn ẹ̀dá kan òun pa wọn lé ayé òun tún jí wọn lé ayé òun tó wá kú mi. ẹlẹ́ẹ̀kẹfà. هو أحد سورة آل عمران كما في صفوة نبقى النبي عيسى عليه الصلاة والسلام lásìkò ayé tiẹ̀ àwọn èèyàn pọ̀ fẹ́ẹ́ bí wọ́n mọ̀ nípa ìwòsàn pẹ̀lú òye tọ́lọ́ fún wọn. Etí yọ̀ọ́ wá tí ó fi jẹ́ pé àwọn èèyàn yìí wọ́n rọra wọn fún wọn wà bá nàbí ọlọ́run nílé yìí lọ́nà wá fún nǹkan tó ń wà nínú. gẹ́gẹ́ tó fẹ́ láti wà nàbí ìsàlẹ̀ àdébí musa àlẹ́ sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ iná àwọn yẹn pọ̀ àwọn yẹn bọ̀rọ̀ àwọn ọlọ́wọ́ àwọn yẹn pọ̀ pa tó ju gbogbo náà tí wọ́n lọ àbọ̀ àti nínú náà ṣá àlá. láti wà nàbí wọ́n sọ̀rọ̀ àlẹ́ sọ̀rọ̀ àwọn yẹn mọ̀ wọn mọ ọ̀rọ̀ sọgbọdà wa máa ní ọjọ́ ìpéjọ fọrọ náírà ní mọta tí wọn péjọ lọ́sọ̀ọ̀sẹ̀ tí a gbọ́ máa ká ká fàṣọkà ìdáńkọ ẹjọ́ mọlẹ wa ẹjọ́ mọlẹ ìlàsọ wa ẹjọ́ mọlẹ ìlú wa Ọlọ́run wa fi kọ àǹdáwọn lágbára ìpè tó dùn tó dáa gbogbo ìdáyìí ti owó fún àtàkùn ọ̀rọ̀ kan tó torí ẹ̀ ló dé pé nígbà tí ọba ń ka Quran tó ọmọ túmọ̀ rẹ̀ tó ọ̀rọ̀ rẹ̀ fún tó o ṣe wádìí oríṣiríṣi lórí ìmọ̀ ìdílé rẹ̀ kò sí bí ó ti sọ̀rọ̀ àwọn ọmọ ọba ẹnu rẹ̀ kùnẹ̀ orí ọlọ́ọ̀ni ọmọ ẹnu àbá mi ẹnu àbá mi kọ̀sálé dúdú àní tọ́lọ̀ ń gbé kalẹ̀ ń tó dùn ju táwọn alágbára ń gbọ́ lọ. tani ọ̀sán sálà kò jẹ́ pé ó borí wọn tí mẹ́sẹ̀gì yẹn ó sì fún káyọ̀ gbogbo ilé ayé ó náà lè wọ́n á ń dùn lé ẹ̀dọ́ àti wá ní àpalẹ́ ẹnu rẹ̀ tó máa bá nu ọpọlọ rẹ̀ tó máa bá nu ìwé ọ̀rọ̀ kalẹ̀ rẹ̀ kò sí ẹ̀ mọ̀ sọ pé ẹnu ẹ̀dùn rẹ̀ nínú tó dáa wá ní kí ìlú kì í ṣe ìlú kọ́ máa ẹ̀ṣọ́ ẹ̀kẹ́ àwọn èèyàn wọ́n á já ọtí ọmọ ìgbó lọ́wọ́ ó sì rú rẹ̀ wá ju ọlọ́ àlàáfíà bìbí ní kásọ̀ ẹ̀sìn tó ń jẹ kásọ̀ dáwọn là kásọ̀ tó ń sọ fún ìtàn kódà kì í jẹ́ káwọn oṣù mẹ́sìn ọ̀nà ìdẹ́mọ̀ lọ́jàre ọgbọ́n náà ni ọjà sí àgbọ̀yé tí kura àbúrí ẹ̀gbẹ́ wa wọ́n wà máa jìnà sí ìdúndínlá máa ń ká nà ayẹ wọ́yẹ ẹ̀kọ́ lẹ́kọ́rọ́ alẹ́ ká bírí ọlọ́run pẹ́ wá fi kura sí ìlú ọlọ́run yẹn ní èkó ni ẹ wá máa dájọ́ alẹ́ gba ọ̀rọ̀ ẹ̀jẹ̀ má jọ àwọn ọ̀gá kura sí ọ̀rẹ́ tọ́ba jẹ́ pé bẹ́ẹ̀ ló fún oúnjẹ rẹ̀ sí ìdọ́lọ́ ọ̀rọ̀ sí lẹ́nu ọ̀ ọ̀rọ̀ sí ìwádìí ọlọ́run bẹ́ẹ̀ àkùrọ̀ àyè ìdọ́lọ́tọ́nà mìíràn nàìjíríà ní ọmọ mi dájú alẹ́ mi ẹ̀ ọmọ tó dùn ọmọ tó dùn wọ́n á gbẹ̀ ẹ̀ tó fi súnmọ́ náà ta lé rẹ̀ ta mọ̀ pé wọ́n kà lọ́wọ́ ẹ̀ ẹ̀ tó tó tọ̀ ẹ̀ fi súnmọ́ náà àmì lẹ́yìn tó fi ní rí ọ̀ bá a bọ̀ ní sincerity ṣùgbọ́n kí ká sí àárín mi kí n lè gbé oúnjẹ lọ́rẹ̀ mọ́ ọ̀nà ọ̀ka nǹkan ọ̀ka nǹkan kan tó wọ̀ ọ̀gbọ̀ yìí àkọ́ àjẹjà wo mi ni wọ́n wọ̀ ọ̀dọ̀ mi kí sáwọn bá ọ̀ka jẹ́ ń ka àkójọ ọ̀rọ̀ rẹ̀ tí ò ní la bá gbèsè ayé rẹ̀ gbogbo tí ń sọ tọ́jẹ́ sí òwò sí ẹ̀jẹ̀ ni wọ́n mọ̀ sí ní olóyún sí oṣù wọ́n sàmúlò àkùrọ̀ ayé àdúrà yìí ti gbà dáadáa ọlọ́run sàdúrà tó ṣe sọ́dọ̀ ọlọ́run níbi wọn bẹ nìkan tó wá lọ bá Quran Quran sì fún yẹn. ìtàwọn onímọ̀ sọ tó ṣe gbára dé tí àgbẹ̀nu bá ń dà wọn láàmú ilé kan. ìgbé ní tí wọn bá ti ń lọ sọ́dọ̀ tó bá wà pẹ̀lú lójú rẹ̀ tó ń jọ bá wọn kà lọ ká ẹ̀jẹ̀ méjì ni o ẹ̀jẹ̀ mẹ́ta ni o ẹ̀jẹ̀ mẹ́rin ni o ẹ̀ka lẹ́ẹ̀kì ní kò tí ì lọ yẹn tó lọ tó ká bàbá wa pè é ga àwọn alájàdó ẹgbẹ́ ni wa àwọn kẹ́tì ẹ̀ máa fọ́ọ̀mù ẹgbẹ́ káyọ̀ pé wọ́n máa roté tiẹ̀ ni wọ́n ni máa gbé ìgbé làwọn tẹ̀ nígbà wọn mú tó mi. ọlọ́run bá wá sọ nípa ànábì Isa alayhi salatu àti tọ́lọ̀ ń rọ̀rùn fi mọ ẹyẹ kọ́ wá fẹ́ kókò sí ọ̀fẹ́ kókò sí yóò sì dẹyẹ táwọn yóò sì ní mọ̀ fọ́ ṣùgbọ́n lọ́dún tó ń balẹ̀ tó ń kó. òkú tẹ́lẹ̀ tó ti wà lẹ̀ gbàdẹ́bì yìí sáré sàkú wa lọ́nà kú yìí àwọn dọ́gba àbíké lọ́sẹ̀lẹ̀ sí yóò sì bẹ̀ náà kọ́nà òjì kọ́sọ̀rọ̀ lọ́sẹ̀ wàá pé ó kú gẹ́gẹ́ padà. lọ́dọ̀ bí sọ wọn ní sọ́dọ̀ alẹ́ ìmọ̀ràn àyà forty nine ìpè wa rusulan ila bani Isra'il àní kọ́lé dìkìtò fún mi àyà wa rusulan ila bani Isra'il àní kọ́lé dìkìtò fún mi àyà tí mi rọ̀ bìkọ̀. أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمى والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم olùsí ànábì isa aleṣàlátọsà olùsèdíwá rasul anilá abali israẹli olùsèdí òjíṣẹ́ lọsọdọ àwọn ọmọ israẹl àní kọ́nìkì tuntun bíi ayati rọ̀bìkún pípọ̀ sọ fún wa ipe mo ti mú wa mi wá báyìí lọ́tọ̀dọ̀ ọlọ́wọ́ báyìí àwọn ọmọ israẹli wọ́n fọ́túnẹ̀tì ọlọ́run tí wọ́n ṣe kò gé oríire lọ́pọ̀ nínú àwọn ọmọdọ́mọ Ibrahim ni wọ́n jẹ́ Yakubu gan ni jẹ́ Israel anabi ọlọ́run wá pọ̀ ní sáìdì ní wọ́n pọ̀ ju anabi Ismail lọ lẹ́sọ̀ ìmọ̀ tiwa lórí àlàáfà yẹ́sì ó ti ṣáájú ọ̀pọ̀lọpọ̀ ìran ìmẹ̀ ẹ̀sìn sì máa ń sílẹ̀ akáyè ilẹ̀ náà ní lórí àlámọ̀rí ilé ayé ọwọ́ á ní lápalára wọn lórí àlámọ̀rí ilé ayé náà wọ́n ṣáájú ọ̀pọ̀lọpọ̀ níbi agriculture níbi economy níbi politics níbi other aspect of education àwọn Israel torí òní ẹ̀ tí wọ́n alábọ̀dọ̀ náà wọ́n jogún ẹ̀ Anabi Zakaria wa ni wa yarithuni ni ali Yaqub wa ja'alhu rabbi radiya. Àjọ àwọn àgbàlagbà ni wa yarithuni ni ali Yaqub wa ja'alhu rabbi radiya. Yóò jogún mi kó jogún tí àwọn àlùyàkú máa kan náà ìgbà tí ń bẹ́rù wọn. àwọn àwọn àbáwọ̀ ẹni lọ́wọ́ àbá èyí wọ́n sẹ́ni lọ́wọ́ àwọn àbá pé ẹ̀dá àwọn ìlú ẹ̀dá jẹ́ ẹ̀ ti wà ní tí bàbá bàbá bẹ́lẹ̀ tí bàbá bẹ́lẹ̀ tí bàbá bàbá bẹ́lẹ̀ ẹ̀tí ẹ̀rọ àdọ́kùn tí ẹ ṣe àníbà bú o tí ẹ ṣe àníbà bú o tíra nineteen thirty seven ní ẹgbẹ́ 1937, rẹ̀ lọ́wọ́ níbẹ̀ lọ́wọ́ mi nineteen thirty seven nineteen thirty seven ọmọ ẹni <laughs> yẹri tó ní wáyé tó mí ní ali yàgò wájà ali wúrọ bí ìrọsí yá odidi kura jẹ máa kọ fọkànjọ aláyé pẹpẹ kọkọ ẹ kọ ọmọ kẹmí níjọ mi o wọ́n kó sí tààtà kúránì kan láti kan kọ́ kọ́ bẹ́ẹ̀ nílùú ìbàdàn náà ó di bí kúránì náà fọwọ́ kọ́ ọ̀bẹ yìí. ẹ tó ní ká yóò kẹ́ ọ̀ ká ọ̀ ká àwọn bàbá náà àdúgbò ẹ̀ lọ́wọ́ bàbá yìí kò sójú àwọn ọmọ rẹ̀ àwọn ti àwọn ti wá fún náà fọ yìí àti báyìí wọ́n ti wà lórí ẹgbẹ́ ọ ọlọ́run fún wa lọ́dọ̀ dáadáa ẹ̀ ti lẹ́yìn tó fún mi. níta fẹ́ tó bẹ̀ ni pé ọlọ́run kí àwọn Israẹl ìmọ̀ ẹ̀sìn yẹn ọmọ nílùú ìlàpá ní ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ òkú ayé ọ̀dà ayé ayé wuli wọn àti ọmọ ọmọ wuli lórí ayé náà kó kọ̀rọ̀ tẹ̀sí lẹ̀ ó síra rẹ̀ ó síra rẹ̀ nínú àwùjọ tá a jọ wáyé àwọn òbí mọ̀ ọ̀gbádùn ọmọ kankan tó ọmọ tọ́lẹ́sìn táwọn ọmọ lọ sí ìsáàjì ó dàbí òyìnbó lọ wọn ó sì gbádùn rẹ̀ ju ọmọ tó lówó lọ́sùn rẹ̀ sí lọ. bọ́lá ti ṣe nìyẹn. ìgbésí ayé tó dáa lẹ́lẹ́sìn ó gbé yọmọ kọ̀rọ̀ ọlọ́yọ́ ọkọ̀rọ̀ anẹ́sọ̀sọ́lá yọmọ wo òbíkóbì yọmọ ṣe wàhálà ṣùgbọ́n tèyí yọmọ máa bó ránṣẹ́ ni yọmọ máa bó ránṣẹ́ yóò rò pé gbogbo owó nìkan lọ́wọ́ ó tún dáa ju tó bá fún ránṣẹ́ ọjọ́ wa kó wà láyé jẹ́ ẹjọ́ pọ̀ jù àdúró déédéé mi nìkan yẹn. ọlọ́run bá ta àwọn ọmọ Israẹl ṣùgbọ́n wá àdúṣe wá lónà náà tó kúkẹ́ ọ̀gá dáa wọ́n ní èdè oríṣiríṣi ọdún fi òdodo pamọ́ wọ́n ń gbọ́ ẹ̀dá méjì sọ̀rọ̀ Israẹl wọ́n ń wù wọ́n kó ìfowópamọ́ náà ọlọ́run wa sàn wọ́n lẹ́sàn. ìyẹpẹrẹ ọlọ́run dàbò láti gbà náà títí lónìí ọmọ iṣẹ́ lò ní fóun níbi kan ní alẹ́ clear igbe ààyè àwọn rè ẹnì kan kò sì gbọdọ̀ bá wọn jà sí kò sí ẹ̀ǹjẹ́ láwọn kiri wọn sì bá wọn jà láti ẹni wọn tiẹ̀ ìjà ojú ìbò títí bìsì àwọn ẹ̀yà mi ò tó wọn ló kà tí wọn ní ìlú tí wọn bá gbé ibi táwọn sẹ́tù sílẹ̀ tó ka àwọn òsìkò ọmọ Ísírẹ́lì ọmọ Ísírẹ́lì rẹ̀ ti pọ̀ tó kò sí pé ìlú kan rè wọ́n kàn fàlà àti àyè bàbá yẹ. ọlọ́run wá ní wàrà ṣubú ńlá àwọn ọlọ́run làṣẹ àbẹ́lẹ̀ Ìsá àṣẹlójúṣẹ́ ìlà àgbàdì ìsọ̀rọ̀ yìí lọ́sọ̀tọ̀ àwọn ọmọ Ísírẹ́lì àgùnbẹ́ Ísírẹ́lì tó tó sọ̀rọ̀ lọ́lọ́run náà sí ètò lẹ́yìn bá àní kọ́dídì tó kún bí ayé àti mẹ́rọ bí kún lọ́sọ̀rọ̀ tó ti kó àmì kan wá látọ̀dọ̀ ọlọ́ọ̀bá yìí àní akọ́lùkùlà fún mi náà dé ní màá máa rọ fún yín látara àmà táyé àti ìpọ́yè tí ó dà gẹ́gẹ́ bí ìṣesí ẹyẹ fàáfófó fi màá wá fẹ́ fòfò sí fàyàkùn ọ̀yọ̀ ọ̀hún bíi nìlá yọ wá di ẹyẹ pẹ̀lú ìyọ̀dáwọ́ mi o ọlọ́lọ́mọ mi o kì í ṣe mi o ní ìsìn olùkọ́ onígbà lórúkọ ọ̀la olùkọ́ onígbà lórúkọ àṣàyà wọn pàtẹ lọ́rọ̀ gáà sásẹ̀nù náà lọ́lọ́ fi ń ṣe tó wù lórí wọn ọjọ́ ẹgbẹ́ ti ń bá ọkọ̀jọ́ gbogbo àbọ̀dọ́jọ́ gbọ́ bá sọ èrò mi lọ́ba gbogbo ààrẹ ọ̀gbẹ́ ọlọ́wọ́n ti ṣe yóò mọ́nu. olówó wòlé akímáhà wàlẹ abọrọsà ẹtọjú afọ́jú màá máa mú lára dá wàlẹ abọrọsà bẹ́ẹ̀ náà ni ẹtọ tẹtẹ màá máa mú lára dá wà ó yẹlẹ mọwó tá a fi ìdílé ńlá nítorí màá ní òdìdè kọsọ fún ipa níbi Ọlọ́run níbi yóò tún padà sínú sáré rẹ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ẹtẹ pólísì méjì ẹ̀tẹ̀ táwọn sábà olùkí ọmọ ètò olùkí ọmọ rí ìdálẹ́ ti ọmọ rí ìdálẹ́ ti pé jùlọ kò sí kẹkẹ láti níbi ọlọ́run àti ìsàlẹ̀ sọ̀rọ̀ tó ṣàdúrà ọ̀nà òkú ọ̀sán. wàhùnà bí okun bí máa ta kúlú náà wà máa tẹ̀ dẹ́sẹ̀ ìhùnà bí oyún ti pọ̀ èsì máa sọ fún yín nípa tẹ́ tẹ́ máa jẹ́ ìpè tẹ́ jẹ́ lásìkò báyìí àti tẹ́ ẹ ti fi pamọ́ lórí tí ó sílé yín tẹ́ ẹ ti pamọ́ lórí tí ó sojú mi ẹ bá ti bíbí léèrè nítorí tí wọ́n ní léèrè tí wọ́n ní léèrè tí wọ́n ní léèrè. tí ẹ gbọ́dọ̀ máa ṣe báwọn ní ìsìn káwọn èèyàn gbàgbọ́. wọ́n ṣe bẹ́ẹ̀ ọmọ ẹsẹ̀ ti bẹ́ẹ̀ náà wọ́n torí ẹ̀ bá níbi ọlọ́gbọ́. kẹ́ni kan dá ìwádìí tó ní lágbájá tí wọ́n ní léèrè tí wọ́n ní léèrè tí wọ́n ní léèrè kó sì máa <laughs> bí ọlọ́run ṣe fún àwọn ẹsẹ̀ ẹni wò torí ẹ̀ gbàgbọ́ ẹni wọn gbàgbọ́ tẹ̀lé ẹni wọn láti lọ pa inna fi dhalika la ayatan lakum in kuntum mu'minin. dáadáa tó mi àwọn àmì kan bẹ́ẹ̀ yẹ fún yín o tẹ́ ẹ bàjẹ́ pé ẹ jẹ́ mú mi yòrò tí ọ̀pọ̀lọpọ̀ nta fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ntí ọ̀lẹ́ni rárá ti ṣe àmà ọmọ kalẹ̀ ó sì fẹ́ kó kùsùn bọ́lá ọ̀sẹ̀ pàrọ̀ sẹ́yìn ó sì di ẹyẹ tí ń kú táwọn ẹ̀ sì rí wa àti ọlọ́run àlejò ọba ọba tó ní agbára láti fi ẹ̀mí sí ẹ̀dá lẹ́yìn ìgbà tó ti kú kalẹ̀. bẹ́ẹ̀ náà sì ni ká lọ wo tọ́jú ayé ìlànà ìṣúwàtò náírà ayé àwọn tẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ papọ̀ mọ́ra wọn àníbi káka. ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀dẹ́gbẹ́ nínú Quran tọ́lọ́ fún sàlàyé practical ìṣòro ayé ọ̀rùn bíi ọmọ ìbára ọjọ́ àjíǹde ọjọ́ ìsọ́nbọ̀n náà ni tí ọlọ́ọ̀bá àlejòlá tọ́sọ fún wa nípa àṣàbùlì káhà àwọn yàtọ̀ lé pé ìgbàgbọ́ wà pẹ̀lú wọn ọ̀dọ́ ni wọn ọ̀dọ́ ni wọn ìgbàgbọ́ nípa ọlọ́run ọ̀ ń bẹ fún wọn wọ́n wá gbé ẹ̀sìn wọn sá nígbà tí àwọn èèyàn tí wọn ò jẹ́ kó rí ọlọ́run sìn káàbìlì pọ̀ bẹ́ẹ̀ ọlọ́ba àlejò lásìkò náà ànàna ó sọ alẹ́ kàníkà àwọn olùbẹ̀rẹ̀ àpè ìdáhùn fìdíyà tó ń àmàlù bìrọ̀ bìhìn wàsídìí náà hùn kúdà. àwọn sọ̀rọ̀ òdodo fọ́ nípa àwọn àṣàbù káàrí iná òun fìdíyà tó ń ọ̀dọ́mọdékùnrin ni wọ́n àmàlù bìrọ̀ bìhìn wọ́n nígbàgbọ́ sí ọlọ́mọba wọn wàsídìnà ahùn húdà àwọn ọlọ́pàá àṣàlékún tọ̀sọ́nà àṣírù wọn. ntàwọn ẹgbẹ́ ọ̀dọ́ ń jẹ́ mss tlc otm tààwùnú lóríṣiríṣi bí a ṣe ń jọkọ nàkọ́míò ìnáwó fìdíyà tún àmàlùmí rọ̀bì ń wàsídìnà ahùn húdà kódà àwọn alájọba tí wò gbà olókọ̀ fẹ́ táwọn ẹ̀sìn kú lọ tí ẹ sì mẹ́ tọ́ba tí mẹ́ jẹ́ ọ̀wà ọmọ ìyá kan náà ní à wàláàdì inú yẹn gbọ́dọ̀ máa dùn wá kiri gbogbo wọn ọ gbọ́dọ̀ pé ilé yìí òsínú ẹ òsínú ẹgbẹ́ ni aa ọ̀gbẹ́ ìsàmù yìí ó kọ ẹgbẹ́ yẹn ní túrò ní ìsúrẹ́ǹtì ni láti fi ṣe sí àṣepọ̀ láwọn ọ̀sẹ̀ míì èsì gbogbo sẹ́ ẹ bá ti wá mú ní target objective ó ti bá nǹkan jẹ́ nìyẹn ọ̀gbọ́ ìsìláàmù yìí nù torí ẹ̀ la fi ń sọ fún àwọn tètè wò kíyàn ẹ ti gbé nǹkan bá bì ọmọ ìyájọ́ ní à ìnà òun fi ti yà tún àmọ́ ìrọ̀ pé ní wọ́n ti dín náà òun gbà ẹ bá fi ọkàn òdodo ṣe yọ pàpàṣẹ kò bí ẹlẹ́yàmẹ̀yà ti ń ni àwọn tí wòye sálámà sí yan ẹ tó fi ọkàn òdodo tẹ̀lé wọn ó ti sẹ́yìn kò àwọn tí wọ́n fi òdodo ṣe tọ́jẹ́ pé ojú ọ̀nà tọrọ mọ́ ni wọ́n fẹ́ ń tòótọ́ àwọn náà ìdá there's no way àkídà olè ń pè yàn sí àkídà tí èyí fẹ́ nìkan kọ́ kalẹ̀ kẹ́ ẹ má sàlámà sí mùsùlùmí kẹ́ ẹ ní sọ́yìnbù bíi díà ní àbíkọ́jẹ́ káfíù kí ògbérù mi yí òun lè sàlámà sí mi inú ẹ̀sìn tààrọ̀ àkùtà wa fẹ́ sàlámà sí àtúnwá àjọ ní kájọ lè wò èmi ní píye lórí ìṣẹ̀lẹ̀ àkóso ìgbà lórí ìlú bíbí lọ first degree ìṣẹ̀lẹ̀ àtẹ̀lẹ́ ẹ̀ mo sí lórí ọ̀wá ẹ̀dọ́ pé mo sí lórí àdúgbò ìsá tọ́pì bíi ti ṣe phd mo sí lórí ọ̀wá ìpìlẹ̀yà kò sí kankan tó ṣẹlẹ̀ àlọ́ àwọn afọwájọ yẹ̀wò àwọn agbẹ́tì ẹ̀ síra wọn ọ̀wá tí èyí ṣàdá tánábì lọ́wọ́ àbọ̀sẹ̀ ìjáde tánábì náà ti òtú ọ. kí ọmọ sẹ́kọ̀ọ́sì ọmọ sọ̀rọ̀ kọ́ máa lóòótọ́ lórí ẹ̀ tó ní èdè ní yunifásitì tọ́wájọ ẹ̀mọ iye ọdún tí ó lò tí ọba aṣọ ẹ̀mọ iye òjì ọkà títí tí mo fi lè kéèdì one thousand four hundred twenty eight year one thousand four hundred twenty eight page ṣe wà bẹ́ẹ̀ ọjọ́ ọdún ọdún tí mo jáde náà ni òǹkà ayé page tí mo kọ́ ní page ọdún yẹn náà sì ni one thousand four hundred twenty eight ah ti já ètí mo kọ́ ti fẹ́ súnmọ́ apá mi lọ́wọ́ ìtọ́jú sọ wá sọ wá sọ fún ta ah, ìṣe tó jẹ́ kó kọ́ kejì kọ́ bẹ́ẹ̀ kan ṣe déédéé ọdún mọ́ bẹ́ẹ̀ jáde náà ló jẹ́ asọ́rí títí lè ṣe one thousand four hundred and twenty eight pages lọ́wọ́ abẹ́ phd mẹ́ka kọ̀mọ́tì masters kọ̀mọ́tì degree ìwọ́tọ́ ẹ̀ kò tí kò tí lè kọ́ bẹ́ẹ̀ méjì lórí ìsìlámù lálàáfíà kọjọ́ láwọn náà kọ́lọ́ kó ṣe àlékún tọ̀sọ́nà fáwọn àti fáwọn náà. إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى gbogbo bàtí bàtí káyà inú mi máa dùn inú mi máa dùn ẹ̀sán tọ́lọ̀ máa ń san fún ẹ bá ti ń gbìyànjú lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run tó bá níyàn tó dá ló wà bẹ́ẹ̀ àbáníyàn owó àbáníyàn ọ̀fẹ́ lọ sàbí o lóríṣiríṣi àníyàn ní bẹ́ẹ̀ báwọn èèyàn ní dáńgbé làbá o ògbé láti sàwọn ní bẹ́tà nàìjíríà torí ẹ̀ ní lọ èyí pé torí ẹ̀kọ́ kan pàṣẹ ìlú òun ò sínú ẹ̀ o ìnà òun fi ti yá tún àmàlù bí ọbì wàsídìnà òun kú dáa ọlọ́run ní ìnà òun fi ti yá tún ọlọ́mọdékùnrin wọn ní àwọn àṣàbòlì káfí yẹn àmàlù bí ọbì wọn gbé pa àwa náà wọn lọ́wọ́ ìtumọ̀ ẹ̀ lọ́wọ́. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا wọ́n gbé pa wọ́n gbàgbọ́ sọ́lọ́ ní ti òdodo àwọn èèyàn wá dé wọ́n rí ẹ̀sìn sí ní ẹ wá gbéra páàpé bí ọ̀rọ̀ nù wọ́n sàrúnyà ìdíbà wọn náà sí wa wà sí dínà òun kú dáa ọlọ́wọ́ àmọ́ sí àlékún tọ́sọ́nà lọ́dọ̀ ń ṣe fún wọn nígbà tí wọ́n wá dé ilé káhà tí wọ́n wọlé ẹ̀ káwọn fi sá torí ẹ̀sìn wọn ọlọ́pàá ń sọ fún wa ní àyà kọkànlá sí kẹtàlá ìpè fàtọ̀rọ̀ abiná àlà àdá nìjẹun fèrè káfí sí ní ìnà àdàdà ọlọ́ni fàtọ̀rọ̀ abiná àlà àdá nìjẹun awájú ó sùn lọ. wọ́n sùn lọ fèrè káfí sínú káfí yìí ihò tó wà níbi òkè níjẹ́ káfí méje ثم بعثناهم فنصب صرف على جميع إبي ثلاثمائة سنين وازداد تسعة ثلاثمائة سنين وازداد تسعة ọlọ́run jẹ́ kí wọ́n wà mẹ́ fún three hundred and nine years kí ni tó fi jẹ́ kótó tó wà three hundred and nine years ọlọ́ni tó ń bá bá àtìlẹ́ ọ̀hún lẹ́yìn ìgbà náà àwọn àjùmọ̀ gbé fún àwọn sẹ̀lẹ̀ lẹ́yìn ọgbọ́n mẹ́ta ọdún àti mẹ́sàn-án lè ná àlàmà àjù lè ní síbẹ̀yìn ní àṣọ lè má lábìbò àmàdá nínú tá a fi jẹ́ àdìdé ta ló ṣe ìṣirò tó ṣe kò gẹ́jú sáwọn ní àbáwọn aráàlú wọ́n dé nínú ìgbà owó ọjọ́ ní ọmọ lọ́wọ́ ọ̀gẹ́ra ọ̀gẹ́ owó òwòlé léyìí àwọn yẹn bá ti gé owó òwòlé léyìí ìwọ wọn ti lé léyìí owó olùmọ náà sì ní tẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan ti change wọ́n ti change ẹ̀ padà ẹ̀rù bá bá àwọn náà bá sáré lórí ẹ̀ jẹ́jà padà bí àti láti wá alọ́gbẹ́gbẹ́ ọ̀rọ̀wọ̀ oníbàárà àwọn àwọn ará mi kò lè bá kò lè bá lọ. ọlọ́nìdá àdùnnà kò sọ àlẹ́ kàdàbà àwọn òbẹ̀lẹ̀ hàkì ọlọ́ni àwa là ń sọ̀rọ̀ ọmọ wọn lọ́nà òdodo iná wọn fìdí àjò ọ̀dọ́mọdékùnrin ni wọ́n á mọ̀nà fún bẹ̀rọ̀ bí wọ́n nígbà tó sọ́nà wọn wá sí ní náà bọ̀ nígbà àwọn àṣàlékún ọ̀sọ́nà fún wọn. gbogbo àwùjọ ọ̀dà ni ọ̀dà ni àwọn ọ̀dọ́ ni wọ́n gbé lọ́wọ́ àwọn méèké àwọn sẹ́ńbọ̀ ni àwọn àgbàlagbà àwọn tí ó súnmọ́ kìyà àwọn ruling ruling class àwọn ọ̀dọ́ ni ìnà fìtíyà tún àmọ́nù bìrọ̀ bìyẹ bẹ́ẹ̀ bá fẹ́ kí islam ọ̀dà nínú àwùjọ àwọn ọ̀dọ́ ni bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ yóò dìkan ikú náà àwọn ọ̀dọ́ ni lamẹ́ta obìnrin kókó lórí ọ̀dọ́ púpọ̀ jù inú wọn dùn fún òfin tí wọ́n àríṣà ìlànà ọ̀tọ̀ àpẹẹrẹ ní ti nàìjíríà ọmọ twenty five ìgbà ọ̀nà ọmọ thirty so the president at that time ni at that time president gbogbo ẹ̀rọ wípé nínú tá a fi ń rúgbò ilé ayé onáà experience gbogbo àwọn èjì yẹn àwọn àwọn akẹ́kọ̀ọ́ tètè máa rí wọn mú òye wọn ò ní tí ì tó àwọn ọmọ ọsẹ máa bí òye fún wọn kìí ṣe pé amẹ́ríkà wá rí pé á ah, kí ni ìmọ̀ dáa fún nàìjíríà rárá o ọ̀dà fáwọn ni ọ̀dà fún àwọn ń tà wọn israẹli yóò lè máa plan yóò lè máa yẹ àwọn yẹn mú kí israẹli tó ń gbé ọmọ seventeen years aláìlú aláìlú àríṣe ń lè politics pẹ̀lú wọn wọn kà gbà kà wọn kà gbà kádà ọwọ́ tí kókó ara àti ṣe wọn ló dé ní mọ́tò ìdìbò ara kò sí nǹkan lẹ́yìn gbogbo yòókù negative ni ẹ̀rọ gbogbo àti ṣe pẹ̀lú China ó ní ẹ̀sẹ̀ ẹ̀sìn lórí Amẹ́ríkà ẹ̀sìn gbogbo ọ̀dà àgbọ̀gbọ̀ bàbá wa sẹ́kẹ̀ ló ń tètè díẹ̀ bàbá àtijọ́ kàbí jọ́nà ń tètè díẹ̀ ìjọba amẹ́ríkà kéde òtún bọ́ ìjọba ní ní para fún britain ní para britain abẹ́ẹ̀kọ́ ìgbà tí wọ́n fún búkè ní ọwọ́ bàbá ó ṣe ajẹ́ pé òní ẹni ọmọ ẹni pẹ́ẹ́tẹ́ẹ̀dì nàìjíríà ó tún ti dé áùsì ó ti dé bá áùsì lọ́dọ̀ àwọn bàbá àbẹ̀dà àbáyọ̀ àwọn ọ̀dọ́ wọ́n dùn owó wọn bá lu iye tí ń gbẹ́rú wọn wọn bá ti dàgbà bí lọ́dún ló ti mọ ọ̀pọ̀lọpọ̀ bá tọ́pọ̀lọpọ̀ iye tí ó ti wà fún wọn ọ̀gá báwọn yóò ṣe jọba àwọn èèyàn mọ̀ fún kọ̀ọ̀tà ó sì máa fi di ẹtí omi bẹ́ẹ̀ tí omi bẹ́ẹ̀ freedom ni gẹ́gẹ́ débi làwọn náà ti bẹ̀ ètò débẹ̀ sì àwọn ètò débẹ̀ mélòó bí méjì lójú gbogbo Amẹ́ríkà sí èsì sí ni ìyàwó Clinton ó gbìyànjú tí ó gbìyànjú tí àwọn sì máa lọ pé dẹmọ náà ní kírísì lọ́wọ́ ní òjò orílẹ̀-èdè kọlọ nǹkan kan alọwọ níta fẹẹ ló bẹ pé àwọn àṣàbùrì káàkì àwọn náà wà ní nàìjíríà tọkùnrin níyà kọlọ ń sọ nípa àjíǹde Ọlọ́run bá ti pa àwọn èèyàn kan lé ayé àbáwọn ẹ̀dá kan tó ìdúgbò wọn nìyẹn ilé ìlànà pé ọlọ́run tọ́ka sí àwọn nǹkan wọ̀nyí láàyè méje nínú Qur'an márùn-ún bẹ́ẹ̀ ọ wà nínú Suratul Baqara nìkan ìtọ́wà nínú alá ìmọ̀ràn àti máyídà ìkẹ́sì tó wà ní Suratul Baqara. nínú tí ó tó tẹ̀lé ilé òun náà ní tọ́lọ́ sí fún ànábì Musa alayhi salatu wa nípa pọ̀pá rẹ̀ tọ́lọ́ ní kò di èlò ọlọ́run ló jẹ́ ó di èlò ó sì gbé gbogbo àwọn ìdúró àwọn òbí ó sì gbogbo ẹ̀. ọlọ́ni musa mú sẹ́yìn ẹ̀rù máa bá láti lè lò ọlọ́run tọ́ka sí nínú ọ̀rọ̀ ọlọ́run mímú tó mú yóò jọ lọ bàbá mímú tó mú yóò sọ lọ bàbá má bẹ́ẹ̀ wù mú ọlọ́run bá lè jọlá tó fi ẹ̀mí sára pọ̀ lásìkò kan tó fi dàbí èdè ètò wá sí pé ó tẹ́jọ́ láti máa ń wò gbọ́n bí ìta lọ́gbà ní oṣù nígbà tó níjọ padà abẹ́ẹ̀kọ́ abẹ́ẹ̀gbàgbé ọgbọ́n wá gbé làwọn yòókù ètò gbé mi ọlọ́run sọ fún wa ní sọ́ọ̀tù kọ́ra àyà ìkẹtàlá sí ìkọkànlélógún ọlọ́run adékọ́ ọlọ́sọ̀ tó wà á ná tábìlú kàwá sílẹ̀ ìrìn ìmáyò àá èmi ọlọ́run ni mo sá mo sá wọ́n mo sá lẹ́sà ẹ̀sà lọ́dọ̀ ti látọ̀dọ̀ rẹ̀ ọ̀kan abídí ọ̀rọ̀ náà nínú àtẹ́dá abídí ọlọ́run ní ẹ̀rọ ọ̀rọ̀ aríwá sí ọ̀rọ̀ tọ́ta rẹ̀ dẹ̀ ọkàn bọ́ sókò ṣe láwọn sí ọ̀nà ọdí ọdẹ kọ́ wá gbé káríwá rẹ̀ ní òyìnbó ní kò kàn wá ju ọlọ́run tọ́ta rẹ̀ dẹ̀ nítorí ọba ti wà lórí súnẹ́sì ní ìlú kò wá ju ọlọ́run bá ti ní kò wá kì í ṣe pé ọba ti dé láàrin wa lọ́lọ́lọ́ wa ìjọba ti kéde báwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ti wọ́n yẹ òní kankan ọ̀rẹ́ tí wọ́n dé. àwa àbẹ̀lẹ̀ wa bẹ́ẹ̀ lọ́dún méjèèjì lọ́kàlí wa ọ̀rọ̀ lọ́kàdà pọ̀ ní bá ń sọ̀kalẹ̀ ní bá ń tò ní lọ́ a ah, ní ìlú àbájá wọn jáde ní kálí wa nínú ah, a. wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ nínú ilẹ̀ ti gbọ́. bàbá ajá kó ní kò kán láàrin wọn ẹ̀yin náà ni ó sì jẹ ẹ̀yin náà ni ó kọ́ ní ẹ̀yin náà ni ó ra mọ́tò ẹ̀yin náà ni ó kọ́ mọ́ báwa ní ìsìnkì ti máa ṣe ọmọ ṣe á nílẹ̀ àníbi ọ̀rọ̀ àbùkù àtàrà àbùkù ní ìdíkọ́ pọ̀lọ́tò ní ìgbà pọ̀lọ́tò ní ọkọ̀ nílẹ̀ ní ìdíkọ́ pọ̀lọ́tò lọ́mọ ọmọ ẹ̀jẹ̀ nìkó ní ọmọ ọmọ lọ bá ẹ̀jẹ̀ sí báńkì owó ẹ̀jẹ̀ sí báńkì ń bọ̀ ẹ̀rọ bísínẹ̀sì Ah, lọ́sọ̀ àlùwà o. àwọn jẹ́wọ́ àbáǹkì lójúmọ́ ló tó ló ti ṣe owó jẹun pé ọ nígbà wọn ti lọ́pọ̀lọpọ̀ wọn ti náà kà wọn ò ní ìlú dáadáa lọ́nà wọn ò kú wọn ò fún wọn ti wà lọ́kàn lọ tiẹ̀ wọn bá tiẹ̀ máa wọn bá máa yọ lọ́pọ̀ gbọ́n bí ọba pé etí máa ń kó àwọn ìlú àti òsì ẹ̀ sáà di one thousand tí wọ́n one thousand tí wọ́n ẹ̀ sáà di tó ti ẹ̀ wò lẹ́nu náírà ẹ̀ wò kí ló dé kí ló á ń tà láàrínà ìlànà ọmọdé ọ̀sẹ̀ ìgbà kí ló ń tà ọlọ́dọ̀ ọmọdé àfọ̀nù ọ̀ ọlọ́dẹ wa anásítárì túkà pásítẹ̀ mi ní màá ju ha èmi mọ̀sá ọlẹ́sà ìrẹ̀ mọ́sá máa dẹ̀tí gbọ́ ìtú máa fi ránṣẹ́ sí ọ iná ní àlọ́ ọlọ́run mi ò láìláìláwò la ilaha illa ana kọ̀sẹ́nì kan tó lẹ́tọ̀ sí ìjọsìn àbùmí ọlọ́run fàkúndí ní èmi ọlọ́run ni ọmọ sìn wá kí mi sọ̀rọ̀ àtàrí kékeré máa gbé ìdúró ogun arántí èmi ọlọ́run iṣẹ́ àwọn àdébí ọlọ́run kò sí kẹta nínú wọn tí èkì rẹ̀ ọ̀nà ẹbí káàkiri ṣe wá ń kí o ọwọ́ àdìyẹ ayé àtọ̀ àtàlẹ́bí yìí sáà ní sàrà àtàsàrà ọ̀nà ìdí wọn ọlọ́ni iná sáádà àti atúní àkáàdù òfin ha nítorí ti lọ́rọ̀ sọ ní ẹ dájúdájú ìjọ àjínde máàlìkì yàwó mi dé ìjọ ẹ̀sìn táwọn sọ ìjọ ìjọ ìjọ ẹ̀sìn táwọn sọ ìtì ń bọ̀ ní àkáàdù òfin ha ọ̀sùnmá kí n fi hàn sí àdé ìtùkísà kó ń dúná sí bí màá tẹ̀sára wọ́n lè bá àtún gbogbo ẹ̀ bí lẹ́sàn-án gbogbo tó bá ṣe ń sẹ́ ní ayé fàlà ayẹ̀sọ̀ dánága ní ha láyò nínú bí yà wà tàbá àwọn àwọn pàtàkì dáa ẹ tí ò nígbàgbọ́ sí mọ́ di ogún ọ lórí kù ń bẹ́ẹ̀ kọ́ ọmọ bá a dé ibi ìpamọ́ bá ọ wà má ti ní kàbí yẹmí nìkan yà á mú sọ̀rọ̀ ajínigbé àjọ sọ̀rọ̀ ajínigbé ọ̀sọ̀rọ̀ ajínigbé ọlọ́wọ́ àti wà máa tí lè ka bí ẹbí ìdílé kàyà Musa kí ló wà lọ́wọ́ rẹ fún ìwọ Musa ọlọ́wọ́ sì ti mọ̀ ni ṣùgbọ́n bí ló bá sọ lọ́wọ́ ti gbé ọ̀rọ̀ lọ yóò bu àṣẹ làákàyè wà máa tí lè ka bí ẹbí ìdílé kàyà Musa ìrẹ Musa kí ni bẹ lọ́wọ́ fún rẹ kọ́ńdà yíyá àṣọ yíyá ó nílò ọgbọ́n pọ̀pá mi ni àtàwọn ha ọmọ rọgbọ ọmọ rọgbọ kú mi lórí gbà mí nígbè tẹlẹ báyìí tí wọn agbára lé wa kó sómi alábàdà mi máa ti máa fi dá àwọn ẹran mi tí máa fi lé wọn láti tí máa gbẹ lọ sùn wà níyà fi hà máa rí kú kúrọ. mo sì tún á ní àwọn mi tí màá máa fi bí yàrá mi ihò díẹ̀ lọ́wọ́ ṣe é kúrò ìgbésẹ̀ wọn bí tẹ́lẹ̀ máa lọ lójú ọ̀rọ̀ tó lè ṣe yúzùlá oríṣiríṣi àwọn látàbí náà tó bẹ mo tó ń lo bàbá yìí fún kọ́lá alẹ́ àyà musa ọlọ́run rẹ̀ musa jùlẹ̀ fàálì ọ̀ha ọwọ́ àdìpọ̀ pàmọ́lẹ̀ fàyídà àyà àyà tuntun tẹ̀sán. láìrò ti tẹ́lẹ̀ ìdá àfùdá yíyá nìyẹn ẹni tí ọba akẹ́kọ̀ọ́ rẹ̀ kò ní gbé yorùbá rẹ̀ kú ọ̀pọ̀lọpọ̀ translation tí a máa tún ìwé ìtumọ̀ wọn ni àti Yorùbá ni o àti English ni o wọn ò túmọ̀ ìdá àlùjá ìyá ni dàkàtú lè má sí dà ìdá ṣe lórí ìsọ̀nà ni mo wọ́n ní mọ́sálásí lójijì mo bá rí pèsè ìlú ìgbìmọ̀ lójijì wọn gbọ́dọ̀ wà lọ́ẹ̀ tí ọba sí ìbẹ̀ òtún ìlànà yẹn ọlọ́run nífà ẹ̀kọ́ ha mọ́sálájú kọ́pá yẹlẹ̀ fàyídà ìyá àyíyá ntẹ̀sà lójijì lọ́ba di lọ́ba di ejò tí sì rìn tí sì ń bọ́ sẹ̀sẹ̀ kọ́lá kòdìyà wàlà àbàkà sanuriduwa sirota alikula ọlọ́ni fúnmi a gbàgbọ́ bá mú mú padà lẹ́yìn ìgbà tó ti dé ìdòkà sanuriduwa sirota alikula wọ́n ti gbà báyìí á dá padà sí ìṣesí tó ṣe wà kọ̀ọ̀kan tẹ́lẹ̀ wàlá àtàwọn ọgbọ́dọ̀ bẹ wó ọgbọ́dọ̀ bẹ wó ọlọ́run máa yẹ kí ọlá tó ṣe bá ń fún àdẹ́bí Mùsá alẹ́ ìṣẹ́ láti ọ̀tá tó sì mú pọ̀ wá ó sì mú lẹ̀ bàbá bá dé ọlọ́run tó ní mọ̀ padà ó yóò dùn bí bàbá padà ó yóò dùn bí bàbá padà ọlọ́run tó ṣe ọlágbára ọkọ rẹ̀ ní tó so a fi yun a fi àbẹ̀lẹ̀ kẹjọ abẹ́ẹ̀kọ́ ni so ìgbà náà láàbò sí ṣáàlà kókó rẹ̀ náà ní pé a ti sọ ojú kan náà mẹ́rìnlá lóríṣiríṣi tí kúrò máa fi ṣàlàyé yọ́mù dín fún wa tọ́jà pé ìkan bẹ̀ lọ́wọ́ àwọn sọ́rọ́tò nǹkan àti àyè nípa kókó fún lóko ó sì ti ṣe ọjọ́ yẹn léèdì ti ẹlẹ́ sọ́rí ẹ̀ mọ́kànlá yòókù ibi tẹ́lẹ̀ kejìlá tó parí ẹ̀ làtọ́ wa sọ pé practice rẹ̀ tó lọ́n sọ àwa sọ pé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tí í ṣe mẹ́jọ tọ́lọ̀ ń fún wa nínú Qur'an so pẹ̀lú ògbọ́nà á bẹ̀rẹ̀ agbọ́nrin kẹrìndínlógún lọ́la lórí máàlìkì yọ̀ọ̀mù dì ìkórè ẹ̀ náà sì rí i pé kótó yọ̀ọ̀mù dì torí yọ̀ọ̀mù dì ní àbúrò yìí abakuduri ọlọ́run sọ fún àwọn ọ̀hán àdúgbò sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ sọ fún wa. nǹkan bí ń bẹ tí ó pọ̀ sáájú yọ̀ọ̀mù dínì ọ̀ táwọn ẹ̀ṣọ́ sọ̀sọ́ra náà ti sọ fún wa àbọ̀lọ̀ ti pe àkíyèsí wa sínú nínú ọ̀hán ọ̀nbẹ nù rẹ̀ ètí ò ti ṣẹlẹ̀ ọ̀nbẹ nù rẹ̀ ètò ti ṣẹlẹ̀ tó sì ti parí ọ̀nbẹ nù rẹ̀ ètò ó ti ṣẹlẹ̀ kò sì yé ṣẹlẹ̀ títí di sìn táàbù mọ̀ yìí pé ọjọ́ ọjọ́ kù dín ní ọ̀nà òtún sún wa inṣàlá abẹ́rẹ́ ọ̀rọ̀ yẹn lọ́la olóògbé ọ̀rọ̀ ẹ̀ níta àti èyí ti di ó ti kúrò ní inú mọ́sálásí wa nìkan ó ti gbogbo kéde kódà ó ti kó nàìjíríà rẹ̀ torí ilé ìdí àwọn dáwọ́ nàìjíríà ṣe ó ti di tọ́jú pé àwọn èèyàn mọ̀ ń gbọ́ ní nàìjíríà àti outside nàìjíríà tó ọ̀n bẹ́ẹ̀ lọ àwọn ìṣẹ́ bẹ̀rẹ̀ fún láti ṣe kókó láti ẹ̀ ìgbà wa bẹ́ẹ̀ náà ní kọ́kọ́ ó ti lọ́dọ̀ so àtúmọ̀ ibi tó ti ti dé pẹ̀lú ògbọ́lọ́ àmọ̀dù kọjá pé five wa ọmọ jẹ́ five so a sì máa parí ẹ̀sìn sísá pẹ̀lú ògbọ́lọ́ níta pé ọlọ́run ti fi owó òkú wa láti tóbi ẹ̀kọ́ láàrin náà. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا